ẹsẹ̀ ẹranko ni bọ̀kọ́tọ̀ ni. bẹ́ẹ̀ni a máa ń rí dáadáa. o fẹ́ràn oúnjẹ pọ̀ jù ó ní ẹsẹ̀ ẹran bọ̀kọ́tọ̀ tẹ́ ẹ bá jẹ bọ̀kọ́tọ̀ ẹ ṣàkíyèsí okùn tínrín tó so eegun rẹ̀ pọ̀ mọ́ra wọn okùn tínrín là ń pè ní ligament. Hmm. wọn a máa béèrè lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ dáadáa nù dánwò pé kí ni iṣẹ́ okùn tó so eegun pọ̀ mọ́ra wọn tí ò jẹ́ kí wọ́n máa yọ ligament là ń pè é ẹ má gbàgbé pé mo ní ó funfun pin ni ó sì yí lọ́pọ̀lọpọ̀ Sàámú mi ò sun what Moshood is saying is that um, there is a tissue that connects bone to bone and keeps them from falling apart. It is mm-hmm. called ligament and it is whitish. Mm-hmm. A strong whitish cord ni wọ́n máa ń ligament. So tí wọ́n bá ti béèrè lọ́wọ́ ẹ̀yin akẹ́kọ̀ọ́ pé kí ni okùn tó so eegun pọ̀ mọ́ra wọn. Ligament connect bones to bones. Mm-hmm. Ẹ má gbé síra wọn o bákan náà a wá sọ̀rọ̀ nípa oríkèéríkèé ara eegun ò mọlé papọ̀ láìsí pé wọ́n papọ̀ ní igun kan tá à ń pè ní point ṣé rí tí eegun bá papọ̀ oríkèéríkèé ara wa ni wọ́n ti máa ń parapọ̀ hmm. látòkè wá síbi èjìká láti ibi èjìká wá síbi ìgúnwọ́ bí mo ṣe ṣàlàyé lẹ́ẹ̀kan èyí là ń pè ní joint joint yóò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn nínú ìmọ̀ ìjìnlẹ̀ ètò ìṣègùn ìṣẹ̀dá abẹ̀mí o joint ò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn inú ìmọ̀ ìjìnlẹ̀ ètò eegun ìṣẹ̀dá abẹ̀mí skeletal system joint ṣe kókó ṣé ẹ rí joint yìí ń là ń pè lóríkèéríkèé ara ṣé wá rí joint tá à ń sọ yìí ẹ wò látòrúnkún yín ẹ rí i pé eegun papọ̀ ń bẹ eegun forí sọra wọn ń ń pè ní joint oríkèéríkèé ara à ń bọ̀ orí ètò bàọ́lọ́jì ní yorùbá lè wà ẹ mí kankan. sọ pé joint ni oríkèéríkèé ara wa níbi tí eegun méjì ti pàdé ni ń pè ní joint àbí. bẹ́ẹ̀ni sóòsùn. what Moshood is saying is that joint is the point in the body system where bones meet. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ibi tí eegun méjì ti pàdé là ń pè ní joint. ẹ ṣùgbọ́n Moshood. Mm-hmm. kí la fi dá joint mọ̀ yàtọ̀ sí ligament ó dàgbé iṣẹ́ wọn fẹ́ papọ̀ díẹ̀. ah iṣẹ́ wọn ò papọ̀ sórí joint. So, ẹ̀yin ará ilé sẹ̀ ń gbọ́ wa jọ́ìntì ìbẹ̀lẹ̀ eegun méjì ti papọ̀ lígámẹ́ǹtì lókùn tó so eegun méjèèjì papọ̀ mọ́ra wọn okùn tìrín ni ligamenti ó wá láti òkè yóò so mọ́ ti sàlẹ̀ ṣùgbọ́n jọ́ìntì gangan níbi tí eegun méjì ti fẹnu kora wọn. Hmm. ṣàlàyé ń ti yé yín bá ẹ̀yin ará ilé ìbéèrè tó béèrè ń mo láìkè ṣe wá rí ìpín méjìlá pín jọ́ìntì sí a ní immovable joint àti movable joint bókọ wọn ṣe rí láàṣẹ ṣàlàyé wọn ní fẹrẹ jogi ṣe rí immovable joint yìí àwọn ni joint oríkèéríkèé ara tí ò ṣeé sún wọn ò rìn lọ ibì kankan wọn ò lè gbé sókè sódò wọn ò lè yí sọ́tún sósì hmm. àwọn ìlà ń pè ní immovable joint ṣe rí immovable joint yìí mẹ́ta ni wọ́n lára alákọ̀ọ́kọ́ tí ń dà kọ́ nu immovable joint yìí là ń pè ní suture E. s-u-t-u-r-e suture sẹ́rí suture yìí tẹ́ ẹ̀ bá gbàgbé bí ọ̀sẹ̀ mẹ́rin sẹ́yìn a sọ̀rọ̀ ń pa eegun orí tó fààyè àwùjẹ sílẹ̀ sẹ́rí mhm, pa ti padà wá suture yìí ló fi ààyè àwùjẹ sílẹ̀ eegun orí tó wà lórí wa àbá arẹ́ nìkan tó jákàndé èèyàn tó lè sún eegun orí rẹ̀ wá síwájú sẹ́yìn bí kò ṣeé sún o immovable joint ní suture hmm. ṣé wá rí ọmọ kejì immovable joint ègbó ń fẹ́ tóbi díẹ̀ o sindes moses hmm. sindes moses s y n d e z m o s i s sindes moses ó ní immovable joint kejì ìyún lóríkèéríkèé ara tí ò ṣeé sún ǹjẹ́ bó wá láti rí sindes moses yìí ẹ wo eegun tí eyín wa kó wọnú ẹ̀ tó kó wọnú ẹ̀ níbi bí agbọ̀n wa eegun bẹ̀ ò ṣeé sún o tẹ bá wò. eegun wà níbí. bẹ́ẹ̀ ni kò ṣeé sún inú ibẹ̀ ni eyín wa kì ìdìbọ̀ hmm. òun là ń pè ní syndesmosis sóye eyín bá wọn á wà bọ́ sórí movable joint báyìí ṣe rí movable joint bó kọ rẹ̀ ṣe rí náà láti ṣàlàyé ẹ̀ movable joint lé eegun tó ṣeé sún láti ibìkan sí ibìkan. Si ó ṣe é sún lọ sókè ó ṣe é sún lọ sódò ṣe rí movable joint yìí mẹ́rin ni wọ́n ẹ̀yà mẹ́rin náà ní alákọ̀ọ́kọ́ movable joint ńlá ti rí hinge joint ṣe rí tí wọ́n bá ti pè ní hinge èyí ni eegun méjì tán forí kora wọn ẹnu èlọ́bì kankan à ń padà bọ̀. ṣe rí joint ni la sọ pé ibi tí eegun méjì ti forí kóra wọn eegun méjèèjì ẹ̀yin náà fi ọwọ́ yín méjèèjì kóra wọn kẹ wá wò bí ó ṣe sún kò lè yí ju àárín kan lọ this joint move within an axis wọn ò lè yí káàkiri igun kan náà wọ́n ti lè yí ibo wá láti lè lóríkèéríkèé ara tá à ń pè ní ìǹjì ẹ wo bí orúnkún wa ẹ rí i pé ẹsẹ̀ wa orúnkún wa kò lè lọ ju wájú àtẹ̀yìn lọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ibẹ̀ níbi orúnkún wa injoint ló wà lórúnkún wa o bẹ́ẹ̀ náà ni níbi ìgúnwọ́ wa náà injoint ló wà ń bẹ̀ ṣé ẹ rọ́mọ kejì tó jẹ́ ya movable joint ni ball and socket joint ó kọ̀ ya mọ́ pamílẹ̀rìn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá sọ́kẹ́ẹ̀tì ihò ṣe rí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá èyí túmọ̀ sí pé eegun tó rí wọ́n rí roboto hmm. wọ́n wàá korí bọ inú ihò ìdí ní tó pé tí eegun tó rí wọ́n ríro tó bá ti korí bọnú òòta pè ní sọ́kẹ́ẹ̀tì wọ́n lè yí káàkiri ọ̀tún ní o òsì ní o òkè ní o ìsàlẹ̀ ní o sókè sódò wọ́n lè yí three sixty degree hmm. tí wọ́n bá wá bi ẹ̀yin akẹ́kọ̀ọ́ pé joint wo lára ló lè yí three sixty degree hmm. ball and socket joint ibi wá láti lè rí ibi ìgbàròkó wa ni èmi náà mi lórí àga tí mo jókòó sí mò ń wo bí ìgbàròkó mi ṣe ń yí bẹ́ẹ̀ ni eégún gbáròkó wa e-bone ó lè yí three sixty bẹ́ẹ̀ ni o ball and socket joint ló wà ní ibẹ̀ oríkèéríkèé ìgbáròkó wa ṣe rí lẹ́yìn ibẹ̀ la wá bọ́ sí gliding joint hmm. gliding joint iléegun méjì tó fẹ̀gbẹ́ kóra wọn tí wọ́n wá rọra ń sún tíntìntín wọn ò lè sún púpọ̀ tíntìntín wọn ò mọ̀ sún ìyún ní oríkèéríkèé ara ẹlẹ́ẹ̀kẹta tó ṣeé sún ibo láti lè rí gliding joint ibi kókósẹ̀ ibi tarsals ibẹ̀ láti lè rí gliding joint ẹlẹ́ẹ̀kẹrin ni pivot joint. Hmm. pivot. bẹ́ẹ̀ ni hmm. a tún lè pè ní pivot ṣe rí pivot joint yìí ó ní eegun oríkèéríkèé ibi tó ṣeé sún ní rotation ṣe mọ̀ pé lọ́sẹ̀ mẹ́rin sẹ́yìn a ṣàlàyé eegun ọrùn tá a sọ pé òun ló jẹ́ ká lè gbé wa lọ sókè sílẹ̀ òun náà ló já lè yọrùn wa sọ́tún sósì tí wọ́n bá ti béèrè pé eegun wo ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ àti pé oríkèéríkèé ara wo ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ joint wo ló wà níbi ọrùn wa pivot oh, joint hmm. ni a sì tún lè pè ní pivot tẹ́ bá fẹ́ pè bí wọ́n ṣe ń kọ́ ọ́ lẹ̀ so yé eyín bá wọn atlas and axis ni eegun ọrùn wa mm-hmm. pivot joint or pivot joint ló wà láàrin rẹ̀ mm-hmm. ṣàlàyé ń yé eyín ẹ̀mí ìlọ́ọ̀bì kankan à ń padà bọ̀. ṣe rí pa ti ṣàlàyé ẹ̀yà mẹ́rẹ̀ẹ̀rin tí movable joint ní ìyẹn oríkèé aríkèé ara tó ṣe é gbé káàkiri ǹjẹ́ mo tiẹ̀ wá ń wò pé tó bá jẹ́ pé mo ṣe ń rò lẹ́yìn ara lé náà ń rò ṣé ẹ mọ̀ pé tọ́kọ̀ ò bá ní ọ́ìlì inú ẹ́ńjìn ọkọ̀ ó náà kì ni. bẹ́ẹ̀ni. ǹjẹ́ kí ni ń jẹ́ kí eegun wa kí ni ò jẹ́ kí eegun wa máa jẹ tí wọ́n bá ń ra wọn torí eegun orúnkún wa eégún òsàlẹ̀sà àti eégún ìgbàròkó ló jọ rìn mọ́ra wọn ṣé mọ̀ pé téégún bá lọ́ra wọn ó yẹ kí wọ́n máa jẹ hmm. nǹkan wo ni òwà jẹ́ kí eégún máa jẹ nínú ara wa ṣé ẹ rí orí eégún níbi tí wọ́n bá ti kóra wọn tí wọ́n ti fẹnu kóra wọn orí wọn máa ń ní adéǹdérí tẹ́ ẹ̀ bá gbàgbé pa àṣàlàyé pé nǹkan kan tẹ́ ẹ bá ń jẹ lẹ́nu yóò mọ ọdún kéré kéré mm-hmm. lọ́sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn cartilage ṣé rí adéǹdérí eégún tó de ó sọ́ọ̀tì kò le kankan ó ní òjé kéegun wá máa ń jẹ it prevents wear and tear hmm. adéǹdérì là ń pè ní articulate cartilage so yẹ yín bá mm-hmm. ara àwọn ìran joint tán bá bí yín pé structure of joint uh-huh. bí joint ṣe rí articulate cartilage lálákọ̀ọ́kọ́ tí ò jẹ́ kí eegun wá máa jẹ bí wọ́n ṣe ń lọ́ra wọn. Hmm ẹlẹ́ẹ̀kejì tí wàá mẹ́nu bàkà tó béèrè béèrè lónìí lórí ètò torí ìjọba àkókò ṣe é rí mo sọ pé tí ọkọ̀ ò bá ní ọ́ìlì ẹ́ńjìn rẹ̀ ò nọ́ọ̀kì bẹ́ẹ̀ sì ni tí ò bá sí tọ́lẹ́nu wa ọ̀rọ̀ ò ní í ṣe é sọ hmm. bákan náà ni tí ò bá sí òróró tí ń kan sí eegun tí ń jẹ́ kí eegun máa yọkùlùlù láti máa ṣiṣẹ́ wọn tá a bá mọ̀ fẹ́ rìn tí ò bá sòróró yìí eegun ọmọ apákápáká ni kí wàá ló kọ òróró yìí synovial fluid hmm. ló kọ òróró tí mọ kán sí eegun wa tí ò jẹ́ kí eegun mọ apákápáká tá à ń pè ní friction synovial fluid nìkan ṣe eegun wa tí ò jẹ́ kí ọmọ apákápáká tá a bá ń rìn. ẹ olùkọ́ ni Moshood. mò ń jẹ́ o. níbo ni òróró yìí synovial fluid tó níbo la ti máa ń pèsè ẹ̀. ó lápò tá a ti mọ́ pèsè rẹ̀ nu eegun wa sac la mọ́ pè synovial sac ṣùgbọ́n yìí ó di ọ̀sẹ̀ tí ń bọ̀ tó lásìkò wa ti lọ ìsìnì hmm. fẹ́ mọ̀ jẹ́ kí àwọn ará ilé dá ṣètò lónìí ọ̀sẹ̀ tí ń bọ̀ láṣàlàyé méjì yòókù ìbéèrè wa lẹ́ẹ̀bá wa dá sí lónìí o ẹ̀yin ará ilé ìbéèrè tá a gbà láàrin ọ̀sẹ̀ pọ̀ gan-an kódà akẹ́kọ̀ọ́ kan tiẹ̀ ní gbìyànjú láti òkè òní ti mọ́ ń pè wá wàríìsì ló rẹ̀ ni mọ́ ń béèrè béèrè lọ́wọ́ wa gan-an èyí ló yẹ kó jẹ́ ìwúrí fún àwọn akẹ́kọ̀ọ́ yòókù. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni a sì mọ láǹfààní àti ṣàlàyé fún un. ṣé ẹ rí ìbéèrè tájú sórí afẹ́fẹ́ lónìí ni pé ǹjẹ́ eégún máa ń wù padà hmm. tí ìjàmbá bá ṣe wọ́n. ó ní àwọn nǹkan kan táwọn olóyìnbó ń pè ní regeneration ability. àwọn kan sì mọ rò pé gbogbo ẹ̀yà ara wa ló lè regenerate. ṣùgbọ́n eégún náà ìjàmbá máa ń ṣe eégún ìpalára máa wá fún wọn ǹjẹ́ eegun wá lè wù padà nínú ara tíjàmbá bá ṣẹlẹ̀ sí wọn téèyàn bá ṣubú wọn ò lè eegun rẹ̀ ó sàn tó eegun bá ní ìpalára ṣó lè wù padà tẹ bá fẹ́ kó wà nọ́mbà tẹ́ pè wá sí lórí ètò lónìí o oh nine o oh two five o oh three eight o o six ṣé eegun lè wù padà ṣé eegun lè regenerate ó ní wa 090 2503 8006 àti nípè kan. Ah, ẹ kò wá padà ó rè o. Ah, ìpè náà tún rè ǹjẹ́ eégún amọ̀ òwú padà tí ìpalára bá ṣẹlẹ̀ sí wọn. bẹ́ẹ̀ ni o kí lorúkọ yín ẹ̀sùn kúrò nídìí rédíò yín ẹ̀jọ̀. orúkọ mi ni láti kàyéjì. láti ibo ń pè wá. láti mọ́nàtà. ǹjẹ́ egun wù padà tí ìpalára bá ṣe wọ́n. ó máa ń wù padà. Hmm. ó máa ń wù padà. kí nìdí kí nìdí tẹ́ fi sọ pé ó máa ń wù padà. Ah. mi ò ká. ó dáa a ṣàlàyé lórí ètò ká tó lọ. àwọn sọ pé egun amọ̀ òwú padà tí jàǹbá bá ṣe é sàmúsòótọ́ níbí. ṣégun lè padà. jẹ́ àgbà ẹ ló ẹ kúrọ̀ lẹ́ o. ẹ ló kúrọ̀ lẹ́. ẹ káàbọ̀ sórí ètò bàọ́lọ́jì ní Yorùbá. egun máa ń wù padà. egun máa ń wù padà. ọmọ wù padà. kí lẹ rí tẹbi sọ bẹ́ẹ̀ sà. lórí mo ti sọ wọ́n rí sódà ó dáa á jẹ mọ̀tẹ́ bàgbà kí lórúkọ yín sà ẹ wàásù láti edo ọba. láti edo ọba ẹsẹ̀ wọn á jẹ mọ̀tẹ́ bá gbà béèrè àwọn èèyàn sọ pé obìnrin máa definitely born definitely regenerate àbí sànú. àwọn kò gbàgbọ́ o. eegun a máa wò padà. ẹ jẹ́ ká gbà pé kàn sí. ẹ kú ẹ̀lẹ́ o. ẹ̀lẹ́ ẹ kú ẹ̀lẹ́ o ẹ sún kúrò nídìí rédíò yín tẹ bá ti fẹ́ pè wá ẹ dákun ariwo ń pọ̀ kẹ́ lè gbọ́ nǹkan tá a bá ń sọ káwa náà lè gbọ́ yín. hello hello ẹ kúrò lẹ́ ẹ kúrò lẹ́ kí ló orúkọ yín láti bolẹ̀ tí ń pè sà. láti mọ́nà tán ẹ kí ni ìdáhùn sí ìbéèrè tá a béèrè sà ok ok so tí eegun kan tó bá yọ bọ́ ó láǹfààní àti wù padà. ìjọba hmm. kan ok ok ok ó dáa á jẹ mọ̀tẹ́ ọba gbàzà. àwọn ẹni tó bá kọ́. àní hmm. láǹfààní àti ìgbà pèsè mọ́ á fi nọ́mbà wa síta tẹ́ bá fẹ́ bá wa sọ̀rọ̀ lẹ́yìn ètò gbogbo òpè tá a gbà lónìí wọ́n léegun amọ̀ wù padà ni. Sàámú regeneration hmm. n kọ́kọ́ ṣe àlàyé láti ibi pẹlẹbẹ n fi mọ́ ọ̀lẹ̀ jẹ ṣe é rí ní inú ara wa ẹ̀yà ara méjì ló kọ́kọ́ láǹfààní àti regenerate tí jàǹbá bá ṣe wọ́n regeneration yàtọ̀ sí repair àtúnṣe ṣe é rí ẹ̀dọ̀ wa tí jàǹbá bá ṣe tó gé kú kínkínní ó láǹfààní àti wò padà ẹ̀dọ̀ là ń pè ní liver ṣe rí ẹ̀yà ara kejì ọ̀dọ̀ àwọn obìnrin ló wà ọ̀dọ̀ àwọn ìyá wa ló wà a máa ń pè ní endometrium endometrium yìí ni ògiri ilé ọmọ obìnrin tíjàǹbá bá ṣe òun náà láǹfààní àti wù padà eegun ara ò láǹfààní àti wù padà o sóyè yín eegun ara ò láǹfààní àti wù padà eegun ara lè ṣe àtúnṣe ni ó lè rìpẹ́ ara rẹ̀ tí jàǹbá bá ṣe ṣùgbọ́n wípé eegun lè wù padà tí eegun kan bá gé nìsín kò lè wù padà ṣùgbọ́n tí jàǹbá bá ṣe bóyá ibì kan rọ́ ń bẹ̀ àbí nǹkan kan ó lè sọ dí ìyẹn kọ́ ni ìyẹn kọ́ ni regeneration mhm. repair ni àtúnṣe ni kìí ṣe yíwù padà àwọn ẹranko méjì ló láǹfààní àti wu ẹ̀yà ara tó bá gé lára wọn padà alákọ̀ọ́kọ́ ni hydra tá a ti mhm. ṣàlàyé lórí ètò yìí bí ọ̀sẹ̀ bíi mélòó sẹ́yìn. bẹ́ẹ̀ni. ẹlẹ́ẹ̀kejì ni salamanda salamanda yìí ìran ọ̀pọ̀lọ ni kò sí nílẹ̀ nàìjíríà mhm. ilẹ̀ gbígbẹ bí aṣálẹ̀ tó gbẹ ní mọ́ wà. desert. salamanda là ń pè ìran ọ̀pọ̀lọ sì ni amphibian là ń pè níran òun ló láǹfààní àti wo ẹ̀yà ara rẹ̀ tó bá gé padà ṣùgbọ́n àwọn èèyàn ò láǹfààní o ìgbà tá a wà nù ìyá wa la láǹfààní tá a wà ní bá a ṣe ẹran tá à ń pè ní embryo ṣùgbọ́n ní ara wa ní ìsìn náà DNA tó lè wu ẹ̀yà ara wa wà padà ṣùgbọ́n kò ṣiṣẹ́ mọ́ láti gbà tá a ti kúrò ní báàsì ẹran á ṣàlàyé lákọ̀tún lórí ètò ìlọ́sẹ̀ tí ń bọ̀ lórí àlàyé tó mọ̀ mọ̀ pé ẹ̀yin ara lé. ìbéèrè pọ̀ gan. ìdáhùn yìí ò tẹ́yìn lọ́rùn tó <laughs> ṣùgbọ́n eegun ò lè wù padà àsìkò wa ti ń lọ ẹ láǹfààní àti polówó ọjà yín lórí ètò yìí lówó tí ò ga jàrà lọ tẹ bá fẹ́ polówó ọjà yín àbí tẹ bá níbèrè fún wa lórí ètò yìí ẹ lè pè wá lẹ́yìn ètò náà tẹ́ bá ní ìbéèrè lórí àwọn nǹkan tá a ṣàlàyé torí àlàǹfààní àti ṣàlàyé ní kíkún ṣùgbọ́n eegun ewu padà mo tuntun sọ o <laughs> ó mọ̀ ń rìpíẹ̀ ni tẹ́ bá fẹ́ pè wá lẹ́yìn ètò láti polówó ọjà àbí láti béèrè béèrè o oh eight o oh five eight four six nine five seven three lẹ́ẹ̀ wá sí lẹ́ẹ̀kan sí o oh eight o five eight four six nine five seven three tó bá jẹ́ whatsapp lẹ fẹ́ send message sí láti béèrè béèrè yín àbí polówó ọjà o oh eight one four eight five three nine two two five o oh eight one four eight five three nine two two five ló kọ olóòtú ètò ìtítí ọlárinran lèmi moshood abib abiola fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo aláṣẹ àtolùdarí ilé akéde oríta basọ̀run ìbàdàn àtẹ̀yìn olùgbọ́ wálé tẹ́ bá a fìfẹ́ jẹyìn ètò lónìí títí ọ̀sẹ̀ tí ń bọ̀ lèmi moshood abib abiola ń dágbére ó dìgbà sàmú ìwọ náà dágbére fáwọn aráalé ní kíákíá. tó ẹ̀yin aráalé ẹ tẹ́ ń gbọ́ lónìí ó dìgbà. rọmọdánù rọmọdánù oṣù àpọ́nlé rọmọdánù rọmọdánù oṣù ìkẹ́ni bí sọ̀rọ̀ ẹ̀sìn akéde òun ló kí wa ó ń kí gbogbo mú mi nínà o àti mú mi ná.